لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسند ندعو إلى التوحيد طول حياتنا في كل حين في الخفاء والمشهد ونحارب الشرك الخبيث وأهله حربا ضروسا باللسان وباليد وكذلك البدع الخبيثة كلها نقضي عليها دون باب المسجد ونحارب التقليد طول زماننا مع حبنا للعالم المتجرد إنا نرى التقليد داء قاتلا حجب العقول عن الطريق الأرشد هذه طريقتنا وهذا نهجنا فعلام أنتم دوننا بالمرصد لم تطعنون وتلمزون كأننا جئنا برأي للعقيدة مفسدين لا نطلب الدنيا ولا نسعى لها اللهم اقصدنا فنعم المقصد لو تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد هم زينة الدنيا مصابيح الهدى طلعوا على الدنيا كلوا الفرقد ورثوا النبي وأحسنوا في إرثه وحموه من كيد الخبيث المعتدي الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشدين وهما لدين الله أفضل مرشدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم فún ọlọ́run ọba ọlọ́run ọba ètò ṣe pé òun náà ni òní ọpẹ́ orí tó ga jù tọ́lọ́ ń ṣe fẹ́mi àti ẹ̀yin ọlọ́run ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí abẹ́lọ́run kọ́lọ́run kó gbé wa jẹ ní mùsùlùmí abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́hún kò ṣe wá ní ẹni àdìjánná pẹ̀lú sábàbí Islam àwọn oore tó lọ́n tún ṣe fún wa ó pọ̀ gan àlekàtán gbogbo ẹ̀ pátáyáyá ìtọ́lọ́hún fẹ́ lọ́dọ̀ wa náà ní pé kí a máa dúpẹ́ àtà ọpẹ́ fún ọlọ́run lórí gbogbo ẹ̀ pátáyáyá kọ́lọ́n kó gba ọpẹ́ náà ní ọwọ́ wa ìjókòó wa tá a jókòó yìí náà ara oore tọ́lọ́hún ṣe fún wa náà ni pa àlè jókòó báyìí àlè ń bara wa sọ̀rọ̀ báyìí ara oore ńlá ni àdúpẹ́ rẹ̀ náà fún ọlọ́run ọba ẹ̀san tí ń bẹ lára jíjókòó ọlọ́jọ́ jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn wá gbà náà mú kí ẹnì kọ̀ọ̀kan wa tí a wà ní ìkàlẹ̀ mo fi àwọn bàbá ìmáàmù tí wọ́n wà ní ẹgbẹ́ mi mo fi kí gbogbo wa látòkè tó fi délẹ̀ ọlọ́jẹ́ kí á rí àwọn mọ́mọ́ ọlọ́jẹ́ kí á rí wọn pẹ́ àwọn náà fi àsìkò wọn lẹ̀ mọ́mọ́ bí kì í ṣe máàmù kalẹ̀ pé àìmọye àwọn mọ́mù ni ẹ máa pè ṣùgbọ́n àwọn fi àsìkò wọn lẹ̀ láti lè wá dá yín lóhùn ọlọ́run wọ́n ṣe àmà bá a ṣe dáadáa fún yín ẹ̀yin tí ẹ̀ ń ráyè ti tọ́lọ́mọ bàbá yìí tí ẹ̀ ń lè ṣe tọ́lọ́mọ ẹ̀ ládàá rẹ ọlọ́run má fi dùn yín àlékún orí ọlọ́run ṣe bá a ṣe fún yín gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí a wà níkàlẹ̀ mo kí wa tí àwa náà lè attend program yìí tá a lè wà ń bẹ̀ kí ọlọ́run kó sẹ́nì kọ̀ọ̀kan wa ní ẹ̀san dáadáa gbogbo àwọn tí wọ́n gbé programu yìí dání látòkè tó fi délẹ̀ gbogbo yín pátáyáyá òun náà ni mo kí pẹ̀pẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe yìí iṣẹ́ tó tóbi ni iṣẹ́ tó nílá ni ẹnìkan ló sáà máa kọ́kọ́ jẹ́ ẹni tó ronú pé ó yẹ ká lè múlù kaba ẹ̀ ẹnìkan ọlọ́ba kọ́ jù sínú làákà tóbi wá jẹ pé wọ́n kó àwọn mọ́sálásí jọ wọ́n á wo àwọn abala tó jẹ́ abala tó ṣe pàtàkì láti jẹ́ pé kí wọ́n mójútó àwọn ọ̀dọ́ tí wọ́n bẹ láwùjọ torí pé àwọn ọ̀dọ́ àwùjọ àwọn náà ní ẹ̀yìn ọ̀la àwọn ní sọ tí wọ́n bá ní àwọn àgbààgbà tó jẹ́ pé èèyàn wo wípé ah, àwọn àgbààgbà yìí ah, wọn ò tí ì gbẹ̀sìn dán dáadáa ìtọ́da náà ni pé kéèyàn bẹ̀rẹ̀ sí mójútó àwọn ọ̀dọ́ kọ́kàn máa sọ fún àwọn àgbààgbà ẹ̀rí àwọn ọ̀dọ́ yẹn náà ni wọ́n máa padà sọ sídìí àwọn àgbààgbà so gbogbo ayé tó wá dá a sí i so target, ibi tẹ́ tájẹ̀tì yẹn tájẹ̀tì tó jẹ́ pé ó lágbára púpọ̀ ni kí ọlọ́run bá kó bá ràn yín lọ́wọ́ kó bá kún yín ní apá gbogbo tẹ́ ń ṣe pátáyáyá má ṣe ní àṣedànù kò ṣe ní kàtà pé ó máa wúlò fún yín la hawla wala quwwata illa billahi al-azim nírọ̀lẹ́ gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ojú ọjọ́ gan ó ti ń mojú so kí a tún máa jẹ́ pípa náà bá fẹ́ ṣe program gbà míì ká tètè máa bẹ̀rẹ̀ rẹ̀ pé nígbà tó jẹ́ pé tá a fẹ́ lónìí tó rùn àbáyé ti lọ kò tún ní jẹ́ ojú tètè ṣe ṣe náà bẹ́ẹ̀ náà so kọ́lọ̀ kó sànù wa kó tún ràn wá lọ́wọ́ sí i so nítorí àsìkò èyí tí wọ́n ní kí èmi ọba wa sọ lónìí gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ elétò gẹ́gẹ́ bí wọ́n ti gbé kalẹ̀ òun náà ni wọ́n pè ní atharul ma'asi fil mujtama'i wa ilajuha ní tí wọ́n pè ìtumọ̀ rẹ̀ òun náà ni orí pa ìyẹn ni pé ìlapa èyí tí ẹ̀ṣẹ̀ ti máa ń ní ní àwùjọ sọ ìlapa èyí tí effects tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ máa ń ní láwùjọ àti kí wá ní àwọn nǹkan tí a lè lò fún tó jẹ́ wípé òun ni ó wà bá wa kí ọ̀rẹ́ òun ni ó bá wa wò sàn òun dáná pé ni wà èèláàjò a so àwọn nǹkan wo ni a lè lò tó máa jẹ́ remedies fún àwọn nǹkan tó jẹ́ nǹkan tẹ́sẹ̀ ti dálẹ̀ ní inú àwùjọ sọ ilé ní ìbárawa sọ̀rọ̀ títí òní tí ó fẹ́ máa dálé lórí ìbárawa sọ̀rọ̀ yìí abala mẹ́ta òun náà ni ìbánisọ̀rọ̀ yìí yóò pín sí abala alákọ̀ọ́kọ́ malma aasi kí gángan lẹ̀ṣẹ̀ so òun náà ni abala alákọ̀ọ́kọ́ àti wà máa yàtà alákù bíà nǹkan tó sopọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ abala alákọ̀ọ́kọ́ nìyẹn e. abala ẹlẹ́ẹ̀kejì òun náà wà ní àsáàrì màáṣì òun náà ní ipa tí ẹ̀ṣẹ̀ máa ń láwùjọ àwọn nǹkan tẹ́sẹ̀ máa ń dálẹ̀ láwùjọ sọ kí ni máa mú ṣẹlẹ̀ láwùjọ kí ni ó máa ṣẹlẹ̀ sí àwùjọ tẹ́sẹ̀ bá ń bẹ́ńbẹ́ ọjọ́ abalẹ́lẹ́ kejì abalẹ́lẹ́ kẹta òun náà wà ní kí ni oògùn táwa fi sí àwọn kinní yìí tóbi jẹ́ wípé yóò fi kúrò ń bẹ́ẹ̀ ní alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba dama àwa tá a jẹ́ ọmọ bani ádámà ni sọ kúlù bani ádámà ọ̀tọ̀ gẹ́gẹ́ bí adìyẹ ìṣẹ́ ọlọ́run ọba tó lọ́láàfíà wà khairul khata'ina at-tawwabun gbogbo ọmọ bani ádámà òun ni yóò máa dẹ́ṣẹ̀ kò sí ẹni tí ó máa jẹ́ ọmọ bàní ádámà tí wọ́n wà ní eléyìí ò lẹ́ṣẹ̀ kò sí kò sí àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run àwọn náà ṣe àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ọba sọ pé òun forí dì wọ́n àwọn ni wọ́n sì dájú àwọn tọ́lọ́run ọba dá táwọn ò kì í ṣẹ̀ wọn làwọn màláìkà láyà súnà lọ́ọ̀á máa àmárọ̀hún wáyà fún àlùmọ́nà máa yù màrọ̀hún. àwọn tí wọn àwọn ni wọn yìí dẹ́ṣẹ̀ ọlọ́run ọba ọ̀dá wọn kí wọ́n máa dẹ́ṣẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn ó ṣe wá lẹ́ni tí ó máa dẹ́ṣẹ̀ ó fìtì àwọn kankan sí wa láà téèyàn fi máa ń dẹ́ṣẹ̀ ó fún wa ní ojú gbogbo àwọn sense organs wa èèyàn a máa fi dẹ́sẹ̀ ó fún wa lójú èèyàn a máa fi dẹ́sẹ̀ ó fún wa létí èèyàn a máa fi dẹ́sẹ̀ ó fún wa lẹ́nu èèyàn a máa fi dẹ́sẹ̀ gbogbo àwọn kìíní olè yẹn fi ń dẹ́sẹ̀ ọlọ́run pìtà àwọn kankan sí wa la ọlọ́run fún wa láwọn kankan tí ń bẹ nínú ara wa ọkàn wa gan ọkàn tó fúyẹ́ ni ọkàn kúlìkọlì ìsànù dọ̀ ìfà àwọn ọmọ ènìyàn alẹ́ gan ilẹ̀ ọlọ́run dá wa lẹ́ńtọ́ lẹ́gan púpọ̀ alágbára kí ló dára sọ pé alẹ́ òun náà ní gbé nípa pé a máa dẹ́ṣẹ̀ a máa dẹ́ṣẹ̀ so àdámọ́ ni tẹ́pẹ́ ọlọ́run ọba ti dá mọ́ wa ipe kí a máa dá ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nínú àdìsí kan náà ni pé orí ẹni tó bá ti wá jẹ́ ẹni tó lóore jù ní àwọn tó ń dẹ́ṣẹ̀ òun náà ni àwọn tó jẹ́ yí pé wọ́n máa ń tọrọ túbà lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ pé bó la ti fẹ́ burí àfẹ́ ẹ̀ǹkántà àwọn nǹkan tí ó máa dààmú wa nínú ẹ̀mí nínú ọkàn ojú wa gbogbo tí ó máa gbé wa fún wa àfẹ́ ẹ̀ǹkántà ẹ̀ bóòlà àti ní kọjá àlà ẹ̀wọ̀n tá a bá ń gbọ́ àwọn àròyìn káàkiri gbogbo ayé àmàrà àwọn tí wọ́n ń kọjá àlà sọ wọ́n máa kọjá àlà lórí àwọn oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àwa báwo làwa ti fẹ́ kóra wa níjànú tá a fi ní débi ẹ̀ṣẹ̀ kíkóra dáńkóra wa ń jànú yẹn òun gẹ́gẹ́ láfi máa gba ẹ̀san níwájú ọlọ́run a máa gbìyànjú ni a máa tiraka ni a máa wàhálà ni ṣùgbọ́n àwọn náà ní í jẹ́ kí àwọn kankan ó tún wá jẹ́ pé kó lágbára jù àdúgbò nǹkan bá ti lágbára jù yẹn lọ ẹsẹ̀ <laughs> kọ̀sọ́gbọ́dé àfẹ́ da sí wọn sọ̀rọ̀ ló fi jẹ́ pé àgbọ́yé tá a gbọ́dọ̀ ọkọ̀ gbọ́yé nìyẹn pé gbogbo wa tá a wà ń bí pátá yányán gbogbo wa la jẹ́ ẹni tí a máa wà tempted ìyẹn ni pé ẹni tí nǹkan kan máa wá bá wa ṣe zìnà ṣe báyìí jí owó ibi tó ti ń ṣiṣẹ́ ìwọ náà jí owó tó bá ń ṣe ẹ̀sáàmù lọ́wọ́ ìwọ náà báwọn engage nínú ma practices ìwọ náà jí ẹni ìwò náà sófẹ́ páàsì ni jíwèé wò ó gbogbo nǹkan báyìí ni ó máa wá máa bá wa kò sí bá a ti fẹ́ ṣe kò sẹ́ni náà ìwọ náà bẹ́ẹ̀ jíwèé wò gan náà kọ́ ọ̀rẹ́ rẹ náà àti bọ́ọ̀rẹ́ rẹ ni kọ́ ṣé o tún wá lè tó bá ní pé kó o tún mọ̀ kọ́ so oríṣiríṣi àwọn nǹkan òní ò máa ṣẹlẹ̀ sí wa so bẹ́ẹ̀ bá ti wá bọ́ kéèyàn bá ti wá lé sí bá ti wá dúró sí dáadáa bẹ́ẹ̀ lè yóò ti máa ṣe kí ni o ní o máa gbẹ̀sẹ̀ níwájú ọlọ́run so ọ̀nà tá a gbà gbẹ̀sẹ̀ níwájú ọlọ́run òun náà ní nǹkan tí wọ́n ti gbé lẹ̀ fún wa yìí kọ́lọ̀ jẹ́ nìkan ó lè gba ẹ̀sẹ̀ níwájú ẹ̀. alimaasi àwọn afa sọ fún wa pé ẹ̀ṣẹ̀ nǹkan méjì ọ̀nà méjì ni wọ́n pín ẹ̀ṣẹ̀ sí lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfa wa wọ́n ní ẹ̀ṣẹ̀ àwọn kan ń bẹ asọ̀rọ̀ irú àwọn kan ń bẹ alikaba irú wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ó ń bẹ wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ ní ńláńlá ó ń bẹ so báwọn àfa wa bí wọ́n ti pín fún wa nìyẹn wọn látàwọn afáwa wa ń ṣe ni wípé ìyàtọ̀ wà láàrin ẹ̀ṣẹ̀ kékeré àtẹ̀ṣẹ̀ ńlá wọ́n kà gbìyànjú ẹ̀ṣẹ̀ wo la wá fẹ́ pè ní ńlá o wọ́n rí i pé ẹ̀ṣẹ̀ ńlá àwọn ọ̀rọ̀ kan lèyìn ó fi máa mà pẹ́ṣẹ̀ ńlá ni ìlú náà àdìsí gbọ́dọ̀ ìṣọ́lá bá ní ìṣtẹ́nìbù asábùá alimobikọ́t nínú obìkan òṣìṣẹ́ ọlọ́run ọba ní ẹ jìnnà sí àwọn ẹsẹ̀ méje alimobekot ìyẹn ni pé àwọn ẹsẹ̀ méjèèje yìí destroyers ni wọ́n ẹsẹ̀ tí máa bá nǹkan jẹ́ mọ́yàn lọ́wọ́ tí ó bá nǹkan jẹ́ táyì bá ti sọ báwọn ẹsẹ̀ tó tóbi náà fi máa pe àwọn ẹsẹ̀ ńláńlá ń pè ní alimobekot ẹ̀ṣẹ̀ tí máa alimọ̀ọ́lẹ́kàt ẹ̀ṣẹ̀ tí máa ba nǹkan jẹ́ máa yàn lọ́wọ́ ó ní àwọn ẹ̀ṣẹ̀ tó bá tóbi lára àwọn kọ tí wọ́n fún àwọn ẹ̀ṣẹ̀ tó bá tóbi ni lára nǹkan tí máa wà pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó bá tóbi òun náà ni láàánú curse òun náà ni pé èpè ègún àtọ̀dọ̀ ọlọ́run a máa wà lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a bá ti ń ka àwọn àdìsí àti máa rí pé àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi yìí àfàgbà ìgbé lára tá a máa rí pẹ̀lú ẹ̀ òun náà ni wípé a máa rí pé a ọlọ́run bá ti fẹ́ ni ó ti fẹ́ àwọn eléyìígégun o ó ti fẹ́ àwọn eléyìígégun o kọ́lọ́run sọ pé ọlọ́run ti ṣẹ́bi ilé àwọn tí bá ń gba rìbá tí wọ́n ń gba interest ọlọ́run ti fi wọn ṣẹ́bi ẹ̀ṣẹ̀ ńlá nù tó tóbi sọ lẹ́yìn wá gbà náà tọ́lọ́run bá ti ń sọ yìí pé èèyàn ó jìyà lálìkẹ́ àmọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni tí ò sí èméjì ń bẹ lẹ́yìn wá àgbà náà tó bá ti jẹ́ pé alẹ́ hádù tí wọ́n bá ti lè lọ gbé pé tẹ́nìkan bá ṣerú ẹ̀ṣẹ̀ báyìí ìyá ṣẹ̀ríà tẹ́ fún ni bẹ́ẹ̀ bá ṣe zina tí ò tí ì má rí ẹ̀ nà ní bílálà tó bá ti má rí ẹ̀ lẹ́ ló kópa so irú nǹkan yìí ẹ̀ṣẹ̀ ńlá ní lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀rọ náà bá fi mú àwọn ìjìyà ilé ayé tó tóbi lọ́lọ́run bá fi mú wá pẹ̀lú ẹ̀ tí nǹkan bá ti ń nàfa iman tó sọ pé ìgbàgbọ́ kò ní sí lọ́dọ̀ rẹ mọ́ o ti mọ̀ wípé kí làwọn eléyìí o ẹ̀ṣẹ̀ ńlá ni so àwọn ẹ̀ṣẹ̀ ńlá tá a bá ti ń ka àwọn ọ̀rọ̀ tójọ́rọ̀ ọlọ́run Abanka ọ̀rọ̀ ànábì ẹni ọ̀rọ̀ wọn ni kò wàláwo àdáàbùn azim wọn ni ah, ìyà tó tóbi ló máa fẹ́ nìyẹn bí irọ́ ti ẹni sọ́lọ́ ni la'natullahi alal kadhibin ọlọ́run ní kọ́ọ̀sì ọlọ́run èpè ọlọ́run bẹ lórí ẹni tí bá máa ń jẹ́ pé irọ́ ló gbé ló gbé dání gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni wọ́n máa sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ ńlá òun náà ni àwọn nǹkan báyìí so tábàbí wa mẹ́sẹ̀ ńlá kò ń bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó máa kù òun náà ni kí ni ọ ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀ṣẹ̀ kéékèèké yẹn náà ń pè ní mo akọ̀rọ̀ ti dùnú àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ó kéré tó gbèsè wa kéré wọn wà ní pé ká fojú di ẹ̀ṣẹ̀ ah, wọ́n ti sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ tó kéré ìtọ́ wà nù ẹ̀ṣẹ̀ ní ńlá òun ni wípé téèyàn ọba tọrọ túbá ọlọ́run ní foríjìyàn èyàn ó gbé dálìkì àmọ́ tó bá wọ ọlọ́run ọba ìṣáà tó bá wọ ọlọ́run ọba gáfarọ́ ìsọ ìbìhá yóò foríjìyàn tó ṣe tó dẹ̀ wọ ọlọ́run ọba àdàbàwò ọlọ́run ọba yóò fi àjẹrò ẹni bẹ́ẹ̀ téèyàn ọba ti tọrọ túbá ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́run ní foríjìyàn ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké èèyàn lè má tọrọ túbà rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé a lè má ṣe a wo obìnrin tí ń kọjá lọ ni kò ṣeé má ṣe afọkànró aburú ni kò ṣeé má ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ọmọ ń jẹ́ nǹkan tó pé ọmọ èèyàn ò lè kọjá lórí ẹ̀ kò sí bó ti fẹ́ mọ́tò kò lè kọjá lórí ẹ̀ ẹ̀ṣẹ̀ náà ni ó sì máa jẹ́ àwọn nǹkan míì dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan là á máa ń ṣe láàrin ara wa láàrin ọkọ síyàwó láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin sọ pé ọmọ ń jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ò lè má ṣẹlẹ̀ láàrin wa so irú àwọn ẹ̀ṣẹ̀ báyìí ọlọ́run bá ó ràn wá lọ́wọ́ débi pé tá a bá tọrọ túbá ni pé as-salawatul khams wal-jumu'atu ila al-jumu'ati wa Ramadanu ila Ramadan mọ̀kàfìrọ́ọ̀tù lima bẹ̀yìnàwó ìdàtúnibàtì alkabair. ìyẹn náà ni wípé ìrun wákàtí márùn tá a máa ń kí tẹ̀léra wọn yẹn jímọ̀ sí jímọ̀ ramadan sí ramadan ramadan tí ń bọ̀ kọ́ lóun yóò ṣe ju ẹ̀mẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe ní tó lọ́wọ́ gbà lẹ́sìn lọ́wọ́ wa ramadan sí ramadan gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni máa ń ṣe àdànù àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yìí nígbà tí yàrá ti jìnnà sẹ́sẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ńlá ni ò ṣe é sọ pé àforíjì fẹ́ wà ó nígbà tí yàrá tó déwájú ọlọ́run tí yàrá ti lè túbà rẹ̀ so látara bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wa ni wọn a máa wá wa ní sọ̀rọ̀ à ń bẹ́ẹ̀ sọ pé òṣìṣẹ́ ọlọ́run bá wá wa ń sọ̀rọ̀ à ń bẹ́ẹ̀ wọ́n ní pé ẹ sọ́ra ìyá kún wà mọ́ akọ̀rọ̀ tí tòlù ẹ sọ́ra pẹ̀lú ẹ̀ṣẹ̀ kéékèèké.

igbó lọ àwọn èèyàn tó wá wọnú igbó lọ ìkálukú wọ́n wá mú igi lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n mú wá wọ́n mú igi lẹ́yọ kọ̀ọ̀kan sọ ata amalu ma andoju bi i hubzẹ ìgbà tí wọ́n mú wá lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wá rí igi kójọpọ̀ igi yẹn wá tó wọ́n dáná oúnjẹ wọ́n ṣe àwọn oríṣiríṣi nǹkan níbẹ̀ so igi yẹn ó tó wọn dánú jẹ òṣìṣọ́lọ́mà ni bẹ́ẹ̀ náà ni mo àkọ̀rọ̀ ti dùnú bì náà rí bẹ́ẹ̀ ni ó rí nígbà tó bá ti di nǹkan tó kó jọ lọ́dọ̀ yóò máa kójọ yóò máa kójọ yóò máa kójọ sọ́dọ̀ ọmọ ènìyàn ẹ̀ṣẹ̀ kéékèèké tí nǹkan bá ti ń kéré tó ń kéré tó kéré tó kéré tó kéré ẹni tó ń ju owó sínú kínní kóló jọba bẹ kówó ẹ̀ òbí ò ti ṣe Ah, owó mi ti pọ̀ tó báyìí so owó rẹ̀ ó ti pọ̀ sí ní bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ yẹn téèyàn bá ń ṣe kí èèyàn ṣe èèyàn ṣe èèyàn ṣe èèyàn ṣe èèyàn ṣe èèyàn ṣe tó bá ti wá pọ̀ so yóò padà wá pẹ́ nìyẹn náà ó ló padà wá di múlí káàtì yóò padà di nǹkan tí máa ń pààyàn rùn lóbi jẹ́ pé èèyàn sáré máa tọrọ túbá lójú ẹsẹ̀ náà ni èèyàn ní sọ pé ah, wọ́n ti ní a tọrọ túbá ẹsẹ̀ kékeré wọ́n ní tá a bá ti ń kírun sínú rárá tó bá rántí pé ah nǹkan tó wù lọ́lọ́gán yìí ah kò máa ṣe dá o ní astagfirullah ọmọ ọmọ mú ara rẹ ọmọ tẹgbẹ́ pé Ibn Mas'ud radiyallahu anhu kọ́lọ́n kó bá a yọnu sí wọn ó ní innal mu'mina la yara dhunuba ka'annahu qa'idun tahtal jabali yakhafu an yaqa'a alayhi ó ní ọmọ ènìyàn tó jẹ́ ẹni tó bá ti jẹ́ mú yóò máa wu ẹ̀ṣẹ̀ rẹ̀ báyìí bí ìgbà téèyàn wà lórí ibì kan téèyàn jókòó tó wá jẹ́ wípé òkúta wá ń bẹ lórí èèyàn báyìí òkúta ń bẹ lórí èèyàn èèyàn wá ń bèwò pé òkúta ìkọ́ má jábọ́ lé mi lórí bẹ́ẹ̀ ni mùmíní ó ti máa wo ẹ̀ṣẹ̀ so bẹ́ẹ̀ ni mùmíní ó ti gbọ́dọ̀ máa jẹ́ ẹni tí ó máa wo ẹ̀ṣẹ̀ pé ah ẹ̀rù ń bà mí òkúta tí mo wó lókè ìfẹ́ kó jábọ́ lé mi lórí ẹ̀rù ó máa bà bẹ́ẹ̀ ló mi ti gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n àwa imnali fàájìrà làyàrá dùnú bàbá kàdùbà mi. so ṣùgbọ́n ẹ bá jẹ́ èèyàn abú ní títí ẹ ẹsẹ̀ rẹ̀ bí esi ni ó ti rí bí esi ni yakọ̀ fi ànfẹ̀ esi dọ́kà balẹ̀ mú báyìí tí kà ń gbanú yàtọ̀ bu ànìmọ̀ ń gbanú wa so kò ní kà sí i so a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ò ní máa ka ẹ̀ṣẹ̀ wa sí bó ti wulẹ̀ kó kéré tó téèyàn ọba ti máa ka ẹ̀ṣẹ̀ sí yóò wá máa pile up yóò máa pọ̀ sí pọ̀ sí pọ̀ sí òun náà padà wá di nǹkan mọ́yàn lọ́wọ́ sọlọ́bi jẹ́ pé tontì bẹ́ẹ̀ náà a tún máa tọrọ túbá a máa chẹ́kì ara wa ní gbogbo gbà ní gbogbo àsìkò òun ló bi jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa ìkànnì àwọn afá aládìsí ibnu Mubarak ẹ̀rí bí tó ń tún ṣe dé tó bá fẹ́ sí èèyàn fẹ́ kí èèyàn ó fẹ́ àwọn dábàá làwọn máa ń gun gbà náà wọ́n máa ń gun ẹranko tí ẹranko tó bá fẹ́ gùn tó bá jẹ́rí pé ẹranko yẹn ó ń ṣe lọ tíkọ́tíkọ́ kò tètè dá lóhùn yóò máa wò pé ọ̀dà kí ẹsẹ̀ wà ẹsẹ̀ kan wà tó ń sẹ̀ ní ọkọ̀ máa rí báyìí so kí ọ̀bẹ kíkì mọ́tò yẹn lẹ́yìn àdéhùn kó ń fi òun ti fi bátìrì tó yẹ kó ṣe dáadáa tó wá fẹ́ kíkì wá rí báyìí mọ́tò wa dá dúró ní kíní sọ ẹlòmíràn yóò tún ṣe pé fún mọ́tò ní olórí burúkú ní mọ́tò yìí so <laughs> so ìṣe ìkọ́wọ́ gbé <laughs> ìkọ́wọ́ yìí gbé nkẹ̀kẹ́ wà inú kọ́ yẹ pé ẹ̀ṣẹ̀ mi àbọ̀lọ́ bá fẹ́ ṣe pé pé ibi tí mo fẹ́ lọ yẹn ọlọ́run fẹ́ kí nǹkan kó mọ̀ ṣẹlẹ̀ sí mi ó mi tètè ronú lọ títí ẹlẹ́dọ̀dọ̀ a máa ṣépè fún mọ́tò yẹn <laughs> so látara bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ ó gbọ́dọ̀ wà tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ sí yàn téèyàn ráwọn kankan ẹsẹ̀ lèyìn ọmọ sọ tẹ́ ẹ bá ń rí pé nídìí àlàyé ẹgbẹ́ ọ̀yà ni máa sọ yí bẹ́ẹ̀ ah, ah, ẹ màmá kan tó wà ń bẹ ni ó sì máa ṣe mí irun lé wa ah, àwọn ọmọ burú náà wọn ò fẹ́ kéèyàn gòkè wọn ò jẹ́ ní báyìí náà ò ṣe kíní kan ìtọ́ ọ̀gọ́ máa wò kọ́ nìyẹn kí ni ìwọ gègé ẹ̀ṣẹ̀ wo gẹ́gẹ́ ni ìwọ gẹ́gẹ́ ń ṣẹ̀ so tẹ́ ẹ bá fi lè kúrò nínú ẹ̀ṣẹ̀ ó dẹni tó mọ́ níwájú Ọlọ́run so tẹ́ni kan bá lóun ti ẹ̀fẹ́ ṣe aburú sí ọkùnrin lágbára lé ọ lórí tó gbé ẹni tó lóun ti accept ẹ̀ wọ̀ so látara bẹ́ẹ̀ òun náà ni pé ẹ̀ṣẹ̀ kárí pé a jìnnà sí i nínú àwọn ẹ̀ṣẹ̀ tí eh, ó pé ó gbajúmọ̀ láwùjọ wa pẹ̀lẹ́kì jùlọ àwa tá a jẹ́ ọ̀dọ́ nínú ẹ̀ṣẹ̀ tó gbajúmọ̀ òun ni ẹ̀ṣẹ̀ zìnà òun ló wà sọ eléyìí ká a máa jẹ́ kí a kó sínú ẹ̀ oríṣiríṣi ni àwa tá a jẹ́ ọ̀dọ́ sọ tẹ́yìn bá ń wo àwùjọ tá a wà yìí àwùjọ tó kún fún zina ni tẹ̀gbẹ́ zina bẹ́ẹ̀ ó ní agbára ó lé kéka so látara bẹ́ẹ̀ òun náà ni pé kí àwọn ọmọ bá wọn nípa nínú irú irú yìí nǹkan tó burú òun náà ni pé ọkùnrin kan àtobìnrin kan tí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ ara wọn kí wọ́n máa súnmọ́ wọn so tí wọ́n bá ti ń súnmọ́ ara wọn náà bẹ́ẹ̀ náà ni àwọn aburú mi ó tún máa tibẹ̀ náà jáde bí kí a máa dènà pé kí oyún ọmọ wà gbogbo àwọn oríṣiríṣi àwọn kan báyìí òun náà ni ó so látara bẹ́ẹ̀ nǹkan tí ọlọ́run bá fẹ́ fún wa tó ṣe ní àlàálì fún wa ni pé ìfẹ́ra ẹni kó wáyé láàrin ọkùnrin àtobìnrin orígbèrú eléyìí ó máa so sùúrù wọn wa pé a ní so jù ká má bàa wà pé àwa náà èèyàn wà lórí náà kó wá di pé ó tún àwa tí egun ọ̀dọ́ ń gùn àwa tí à ń wò pé ah èmi ah kìíní kan mo lágbára mo ṣe nǹkan kan lágbẹ́ ọ̀dọ̀ obìnrin làwọn ń lágbára àbáwo obìnrin náà dájẹ́ à ń wò pé ah èmi náà nǹkan ti ń jáde lára ah mo ti rí bẹ́ẹ̀ èmi náà ti ń dọ́mọ bí so wá di pé nǹkan tó wá ń wù ọ́ lélẹ́yìí lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ wù ẹ̀ ẹ̀kọ́ rẹ lọ ẹ̀kọ́ mójútó bó ló ti fẹ́ nímọ̀ tó stage yẹn stage tó ń bọ̀ wá ni tí wọ́n ní ó dé bẹ́ẹ̀ tó sì fara tó fi ṣèpèsè ayé rẹ̀ so nínú àwọn nǹkan tó jẹ́ nínú àwọn vices tó jẹ́ pé ó tún common ní àwùjọ tá a wà yìí tó jẹ́ pé àwọn ènìyàn tí wọ́n ń ṣetọ́jú àwọn ọ̀dọ́ òun náà ni ṣúrìbọ̀lẹ̀ kọ́mrì òun náà ni máa mu ọtí sọ ọtí mímu ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ òun náà ni wọ́n mú sọ eléyìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó burú jáì kí àwa tá a bá jẹ́ ọ̀dọ́ ká jìnnà sírú àwọn kan wọ̀nyí so umul khaba'ith ìyá ẹ̀ṣẹ̀ onímọ̀ ń pè ọtí èmi náà máa ń tẹ́ ọ̀bá bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ ọtí èèyàn lè fi ṣe nígbà tí èèyàn bá ti mú ojú èèyàn ó ti lẹ́rìí so bẹ́ẹ̀ náà ni kéèyàn lè lọ sọ pé wọ́n máa mú gbó ọ̀gọ̀rọ̀ lé òun náà lẹ́gbẹ́ wọ́n mú gbó ń bẹ̀ àwọn ọ̀dọ́ òun náà ni wọ́n sì mú so wọ́n mú gbó wọ́n tún mú ọtí so ojú rẹ̀ ó ti lẹ́rìí kò sí tí ò lè ṣe nígbà tó bá ti ṣe léyìí káwọn ọmọ jẹ́ kan nínú àwọn tí yọ wà nínú àwọn ọ̀dọ́ tí ó máa dẹ́rẹ̀ wò inú ẹ̀ náà ni asárikọ̀ ká máa jáwulè so lára nǹkan tó common lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀dọ́ láwùjọ wa tí a wà yìí náà ni so ẹ̀ṣẹ̀ ńlá òun náà ni tọ́jà yìí pé àwa ọ̀dọ́ a gbọ́dọ̀ jìnnà sí i a gbọ́dọ̀ máa jí nǹkan láàrin ara wa a gbọ́dọ̀ máa digun lọ báwọn kan tán jẹ́ bàbá wa tí wọ́n lówó lọ́wọ́ káwọn gba abẹ́ lọ ká wọn mọ́lé abẹ́ lọ gba nǹkan wọn so gbogbo àwọn nǹkan wọn yìí nǹkan tí ò dáa rárá ni sọ ọmọge sì sọ pé bàbá àwọn kọ́ wa máa sọ gbólóhùn tí ọ̀dà fún bàbá rẹ̀ wípé owó tí bàbá àwọn ṣiṣẹ́ rẹ̀ owó tòun ni kí bàbá àwọn náà lọ ná owó tí bàbá rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ so gbogbo eléyìí kì í gbólóhùn kan tí ọ̀dà rárá so ká gbìyànjú ká sọ̀ra fún gbogbo orú àwọn nǹkan báyìí ètò wa burú jù bẹ́ẹ̀ òun náà ní pé tó tún jẹ́ ẹ̀ṣẹ̀ òun náà ní pé kí ọ̀dọ́ kó tún máa jẹ́ ẹni tó jẹ́ wípé orin gbígbọ́ òun náà ni àwọn ọ̀dọ́ òun náà ni wọ́n ń gbọ́ tán bá dorí iṣẹ́ ti ẹlòmíì orin gbígbọ́ ti pọ̀ jù so orin ìwà tún wá ní ó pín sí àwọn oríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n a sọ pé ọ̀nà méjì àwọn kan wà dé orin méjì kò sí ìtọ́ dánú gbogbo ẹ̀ rárá ṣùgbọ́n àwọn kan wá gbà pé ètí ó dún jẹ́ pé ah, islamic song eléyìí náà wọ́n gbà pé ah, ah, oh, oh, oh, eléyìí ọ̀yẹ̀kọ́ dáa àyẹ̀bọ́dọ̀ ah, má bà mí inú jẹ́ ní nǹkan bẹ́ẹ̀ so ẹ kájọ máa kọ̀wé léyìí tí wọn bá lùlù sí èèyàn lè kọ́ gbọ́dọ̀ bá ti lùlù sí ó ti di nǹkan tó jẹ́ pé àlìjànú ti so pọ̀ mọ́ so ìlù lílù so ṣọlọ́wọ́n bá ní bá dé àsìkò kan àwọn èèyàn padà máa sọ di ẹ̀tọ́ ìlù lílù orin kíkọ so àwọn òní kà sí mọ́ ní àwùjọ bá wà yìí àwọn èèyàn ń gbórin ẹlòmíì ò ti nǹkan bẹ́tì ni ẹlòmíì ò gbọ́ látàwọn tí ló fi mọ́ ni ẹlòmíì ń di lásùnfà bá orin ní ọ̀kọ́ fi lé so gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó burú ni láwùjọ mass failure tó wà láwùjọ kò sí tó ń fàájú wípé àwọn èèyàn orin ni wọ́n ń há so gbogbo ohun tó ẹni tó kọrin gẹ́gẹ́ ó lè ti gbàgbé mi nǹkan pé so òde wa ní kẹ́lómi ọ̀wá kọ yóò kọ gbogbo ẹ̀ láti ìrẹ̀lómi tó pin so látara bẹ́ẹ̀ kárí pé ìwà tó burú òun náà ni eléyìí jẹ́ so ká dínà lẹ́yìn wá gbà nínú ẹ̀ náà ni ìrọ́dún àǹtíkìrì láì ìṣẹ́rú kúrò níbi ìrántí ọlọ́run ọba àbí ká má ṣe ìrántí ọlọ́run dáadáa ìrántí ọlọ́run ọba bẹ̀rẹ̀ láti bí irun ẹ̀rí bọ́ọ̀lù tí wọ́n gbé kalẹ̀ lè fún wa nǹkan bú ni sọ nǹkan bú ó ti ba gbogbo nǹkan jẹ́ máa rìn lọ́wọ́ tẹ́yányán lórílẹ̀ ayé lónìí sọ wọn ò ní ká má ṣe ká má gbà bọ́ọ̀lù pé a fẹ́ ṣeré láàrin ara wa kò sí tó burú bẹ́ẹ̀ sọ káàkiri àyà ẹ̀ sùkànlá wa ẹ̀yin náà ẹ̀jọ̀ gbá bọ́ọ̀lù pọ̀ so àwọn tó ṣáájú lọ wọn ní kí wọ́n ṣe town sport kí wọ́n ṣe gbogbo eléyìí wọ́n lè ṣe fáwọn ọmọ ṣùgbọ́n à ń lọ jókòó wo bọ́ọ̀lù ẹnìkan tí ń gba owó tiẹ̀ tó lọ fẹ́ kúlẹ̀ lórí so ní ọmọ rẹ ọmọ rẹ wo so ibo lọmọ rẹ wá ọmọ mi yóò ṣe kiri kan kí lọmọ rẹ fẹ́ ṣe ọmọ rẹ tó lówó jù ọ lọ tí ò kó lójú kan so ọlọ́wọ́ bẹ́ẹ̀ ṣera má dára rẹ láàmú ẹlòmíì ò ní owó lọ́wọ́ owó yẹn náà ni ó tún owó ni ó tí ò ní lọ́wọ́ yóò tún lọ jókòó kabẹ tó bá ní ẹlòmíì tún ra pépà kọ mọ pépà káàkiri ń gbà mí wọn sì àbẹ wá wòrán àwọn ẹjẹ sí tí wọn ṣe kiri yẹn sọdọ dára bẹ àwùjọ ọlọ́ fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ wa jẹ́sí ló máa ń wù àwọn mi sìn so jẹ́sí tí wọ́n kọ nǹkan sí lẹ́yìn tí wọ́n ti gbogbo ẹ̀ ọ èmi nìyí kíní kan so àwọn èèyàn yíò kọ́ padà kíní kan ọlámilé kan tó bá fẹ́ kọ́ yóò tó lè kájú yóò fẹ́ dààmú tuntun yóò fẹ́ dààmú pa so torí pé gbogbo àwọn eléyìí ìdààmú kan wàhálà kan ni tẹ́gbẹ́ àwa ọ̀dọ́ dáńkojú ní àwùjọ wa ti àwa yìí so nítorí àsìkò àwọn díẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tẹ́gbẹ́ ní àwọn àti mẹ́rin ẹ̀ṣẹ̀ èyí ó máa gẹ́ tí wọ́n ń sọ gẹ́ so àwọn ẹ̀ṣẹ̀ ti ń dààmú wa láwùjọ tó kọ́ máa jù òun lélẹ̀ tọ́lọ́ bá fi lè gbà kúrò lọ́wọ́ èèyàn tọ́lọ́ ń dẹ̀jẹ̀ kéèyàn mọ̀ pé ó yẹ kó wọn ọmọ mójútó wé òun kó wọn mójútó kéwú òun kó wọn ọjọ́ mọ gidi láwùjọ so ó ti dá kò ní ní wàhálà kankan so yóò jẹ́ tó ṣe pé yóò jẹ́ ọmọ dáadáa ní àwùjọ eléyìí ká gbìyànjú ẹnìkọ̀ọ̀kan wa ká jẹ́ bẹ́ẹ̀ so lẹ́yìn àgbà náà abala alákọ̀ọ́kọ́ nínú wáàsí nìyẹn abala ẹlẹ́ẹ̀kejì òun náà wà ní atharul maasi fil mujtama'i ipa tí ìyapa tí ó máa ń ní ní àwùjọ torí pé kò sí àsìkò. so òun náà ni pé màá rọra gé àwọn kankan kéékèèké nítorí pé àìsí àsìkò òun náà ni ó jẹ kí ó jẹ pé ipa tó burú àṣàrù súì kò sí lè kí ní à ah, yìí o ah, láéláé kò ipa ní tójú kí ni o tó ju ipa burúkú lọ lórí àwùjọ àwọn tó ń dẹ́ṣẹ̀ tí wọ́n ṣáájú lọ táwùjọ wọn bàjẹ́ àwọn èèyàn lútù náà àwọn tó ti dẹ́ṣẹ̀ nìyẹn tó ti ṣáájú lọ àwọn èèyàn lútù wọ́n dẹ́ṣẹ̀ àwọn gbá ìgbé ọkùnrin àtọkùnrin ni kó wọn bára wọn ṣe eléyìí ti wọ nàìjíríà náà tí ò sí èméjì bẹ́ẹ̀ o lè mọ ti pọ̀ ní rúurú ibi tí òlàjú ni wọ́n bí àwọn bí àbújá bí èkó bí nǹkan kan irú eléyìí wọn ti kọ́ mọ́ ibẹ̀ olóyìnbí kọkùnrin àtọkùnrin máa bára wọn ṣe kóbi àdébí wọn bára wọn ṣe. àwọn èèyàn lúùtù àwọn yẹn kí ló ló ń ṣe ọlọ́ọ̀ni kí Jibril ò wá kó gbé wọn láti lẹ́lẹ̀ báyìí kó gbé wọn lọ sí sánmà báyìí kó dẹ̀ dá wọn padà wá lẹ́lẹ̀. àwọn tó ti lọ tó jẹ́ wípé wọ́n dẹ́sẹ̀ sọ lọ́wọ́n ọba ipa bú ni ẹ̀sẹ̀ líle wọn lórí ọlọ́run bá sọ nínú àyà kan ọlọ́run ni àkọ́dínà bídàmbì ọlọ́ni gbogbo àwọn tó dẹ́sẹ̀ ipa abú tẹ́sẹ̀ ní òun náà ni pé gbogbo wọn la jẹ́ kí wọ́n ó rí ipa abú ẹ̀ṣẹ̀ pẹ̀lẹ́ṣẹ̀ tí wọ́n dá yẹn ọlọ́ni ajé wọn ó rí ipa ibú ipa burúkú ẹ̀ṣẹ̀ ọlọ́ni á ní rí ọlọ́wọ́ bá ní wàmí ní ohun. من أرسلنا عليه حاسبا ọ̀rọ̀ nínú wọn àwọn kan wà òkò lálẹ́ ọmọ ọ̀rọ̀ láti sẹ́wọ̀n àkọ́mọ ọ̀rọ̀ lẹ́wọ̀n lórí tó fi pa wọn rùn ipa abúlẹ̀sẹ̀ máa ń ní ipa tó gbẹ̀yìn ó ní ìlà ìparun ipa tẹ́sẹ̀ tẹ́yìn bá bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ stẹ́pù mẹ́ta ni stẹ́pù mẹ́rin òun ni ẹlẹ́ẹ̀kẹrin ni ìparun stẹ́pù alákọ̀ọ́kọ́ òun ni al-imla stẹ́pù alákọ̀ọ́kọ́ nìyẹn al-imla ọlọ́run ọba yóò máa fún àwọn èèyàn ní ìsinmi yóò fún wọn ní respite yóò fún wọn pé ọlọ́ni sàúmúlì láhùn iná kẹ́rẹ́dì màtí ọlọ́run ni màá máa fi wọ́n lẹ̀ màá máa lọ́ wọn lára màá fi wọ́n lẹ̀ ẹlẹ́mi ọ̀gọ́rọ̀ ọdún jẹ́sẹ̀ lẹ́gbẹ́ òkè ọlọ́run fún un lẹ̀ yọ́dẹ̀ máa rí mú jẹ mo máa ń lọ́yàn la àmú ilé òmùrù wa ìdá ọlọ́run máa rán wọn lára máa fi wọ́n lẹ̀ olè èyí títì èyí kọ́kọ́ dẹ́sẹ̀ kọ́ lọ́wọ́ àfíà jẹ̀yàn wọ́n mẹ́nìkan dọ́dọ̀ Umaru wọn ló ṣe zìnnà ọ̀wà ni ah Umaru aláwọ̀kọ́ tí ma òkè wọn lọ jalè ní aláwọ̀kọ́ tí kọ̀kọ́ bá wọn lọ òun ni wọ́n mú mi yà Umaru ni rárá ọlọ́run ọbẹ̀ yìí kó bá kéde wọn rí ìyẹ̀mú lára kọ̀kọ́ tí ẹ bá lọ kó lè àkọ́kọ́ òun ò lè rí ìyẹ̀mú lára ìrànlọ́wọ́ ọlọ́run ó rò lè yẹ jà dáadáa ó tún lọ kó ẹ̀kejì ó tún lọ kẹ́lọ́ yóò ti mú ọlá tán dáadáa ṣùgbọ́n lára dọ́lọ́run bá máa ń ṣe nìyẹn alẹ́ ìmìlá òun náà ni pé kọ́lọ́run bó fún yẹn ní respite kó jẹ́ kí èèyàn máa rí pé ah lọ wọn sí nǹkankan wọn ò mọ rí mímú wọn máa ń rí gbogbo ọmọ tó ń yà wọn máa ń rí gbogbo ẹsẹ wọn máa ń ṣe sínú ayé màkó èjì gbogbo ẹgbẹ́ yẹn ni wọn rí mu bẹ́ẹ̀ni máa jẹ kí kíní yẹn bí o ti máa rí nu bí ìgbà tó yẹ pé wá ti wá di nǹkan rọrùn ẹ máa rí bẹ́ẹ̀ lẹ́yìn náà abala ni atẹsíyìn afamasi jinala usu amali i farọ awu asana ọlọ́run àbá máa ń jẹ́ bóyá pé èèyàn padà wà á rí ẹsẹ̀ ní nǹkan tó dáa èèyàn sọ pé ah fine boy ni kéèyàn ọmọ ṣe sìnà ah kéèyàn ọmọ jalè èèyàn sọ pé kéde màá tún wá kólé yín lọ́sàn-án gan so èèyàn ti sọ di pé kíní yẹn ah, àwọn eléyìí àwọn eléyìí lè jiyàn pa o àwọn tó lọ yìí wọ́n ń jiyàn àwa ń jiyàn báwa ti wà yìí kò ní wọ́n rí báyìí ìmúlá lọ kọ́ bẹ́ẹ̀ pé ah, mo mọ̀ rí kíní ìṣe wọn mọ̀ rí mi wò bàbá akínákù bàbá bẹ̀rẹ̀ bí àwọn aláṣẹ àwọn ìgárá bá dé so ìtọ́jú ẹ̀ so tẹ̀síyìn bá dé wọ́n yóò sì dá mà nǹkan tó ń ṣe yẹn yóò wà ẹ ti ṣe sí lẹ́gẹ̀ẹ́ yóò tún wá dírọ̀lẹ́ yóò wà tọ́tẹ̀ wọ́n dẹ̀ pé ibi tí ń lọ́nu ó lọ bí tó ti fẹ́ lọ sí ìsìnà àwọn olóṣèlú náà bóòdì ọ̀dà bọ̀ ọ́ <laughs> yóò sì máa lọ pé tẹ̀sí kíní ẹ̀ wọ́n ti rí ní kíní àṣà náà ni wọn ò ní wọ́n rí mọ́ ah. so wọn ò ní wọ́n rí kankan mọ́ tẹ̀sí yìí ló kù tẹ̀yọ́ ti ní kíní ẹ̀ ní àṣà náà ni lẹ́yìn wá gbà náà òun náà wà ní kíní o ìpele ẹlẹ́ẹ̀kẹta ó ní ali istidraj alikini ọ istidiraj ẹ̀tẹ̀ ni wọ́n ń pè ali istidiraj kini ọ ẹ̀tẹ̀ olùpínlẹ̀ lẹ́ẹ̀kẹta ali istidiraj ọlọ́wọ́n bá wà á máa ní kí kó tí ọ máa kọ́lé láti bẹ̀ kó máa ṣe àwọn nǹkan ńláńlá láti bẹ̀ yóò máa gbé àwọn nǹkan ńláńlá ṣe láti bẹ̀ so èyí wọn wọ pé ah ẹ ti ń kọrin ó kọ́lé báyìí ó ṣe kí báyìí ah èmi náà lè máa kọrin ìgbé àwọn yòókù lọ́dún alẹ́ yòókù ìdúnsà àwọn ẹlòmílà yóò nìyí tó gbé àwọn tọ́lọ́wọ́n bá ṣe gba àwọn kìnìyẹ fún àwọn tí wọ́n ṣe rẹ́rùn-ún káàkiri ayé ọlọ́wọ́n á ṣe dáadáa fún wọn ó ṣe ń rọ́ọ̀jù fún wọn ẹnu bá yẹ ti ṣe ń rọ́ọ̀jù fún ntọ́kù ni pé àlè hàlàkù destruction ló kù fẹ́ nìyẹn ìparun ló kù stìdì rọ́ọ̀jù ni adára pé òun ṣe òun gbé nǹkan ribiribi ṣe nínú gbèsè ayé wọn òun àwọn èèyàn wá ń chẹ́rìsì òun pé ah, ọkùnrin ti mékè ẹ o yóò ah, ló bẹ̀rẹ̀ ó ti mékè ẹ onímọ̀ àwọn tó ń ṣe gbogbo àwọn ẹlẹ́wù láwùjọ lónìí nìyẹn gbogbo àwọn tó ti ya wèrè ẹlòmíì ti gẹrun ìgẹgùgẹ so ìgẹgùgẹ náà lòun náà fẹ́ máa gẹ òun náà fẹ́ ya wèrè báwọn ti ya wèrè wọn ìgbé ọmọ yìí ti mékè so istidiraj so istidiraj wà dé istidiraj bá ti wà dé so ọwọ́ akíkí ni ọwọ́ akú àlà ìparun wá dé bọ́ọ̀lù ṣe báwọn tó ṣáájú lọ nìyẹn sọlá bí jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra ká ṣọ́ra dáadáa ká mọ̀ wípé ẹ̀ṣẹ̀ nǹkan tó burú ó ní ẹ̀ṣẹ̀ Ibn Mubarak ní pé rọ̀ ayé tó dùnú bá tùmí tùlẹ̀ kó bá. رأيت الذنوب تميت القلوب رأيت الذنوب تميت القلوب رأيت الذنوب تميت القلوب ويورثك الذل إدمانها wàyúrí sùdúrùlà ìdí màánú á. wàyúrí zòkàvùlà ìdí màánú á. wàyúrí zòkàvùlà ìdí màánú á wàyúrin fòkàvùlà ìdè mánu. ó ní rọ àìtú dùnú bá tu mí tulikulu bá ẹsẹ̀ ìmọ̀ ajé kọ́kàn ọkùnrin lè ronú mọ́ téèyàn bá ti ń ṣe díẹ̀ díẹ̀ ọkùnrin ìlápá tí wọ́n nìyẹn lórí ọkàn kò ní jọ́pọ̀ ò lè ronú mọ́ ìyẹpẹrẹ ní ẹsẹ̀ sì máa kó báyàn so e, ìyẹ téèyàn bá ti dó ní ma àná a tùrí ìsúkà dùn ìyẹpẹrẹ ló máa jẹ́ òṣèlè sí so nítorí àsìkò òun náà ni pé orí pa tẹ́sẹ̀ máa ń ní láwùjọ orí so ló fi pé iṣẹ́ ojúṣe tiwa làwọn ṣe so ìdá ìdá nazara à nígbà tí bá yọ kárí ẹni àtẹni ibú a bá ti ń jù àjọ ṣùgbọ́n àwa dáa jẹ́ mùsùlùmí ìyá tá à ń jẹ yẹn a máa gbẹ̀sẹ̀ iwájú ọlọ́run àwọn tí yẹn ìyá tí wọ́n ń pè wá ní bọ́ńdù ṣùgbọ́n dáa lè máa bọ́ nínú ká má máa jìyà yẹn oní ìkànnà rẹ̀ ń tà ṣe yìí pé ká máa sọ fún àwọn tí bá ń dẹ́ṣẹ̀ èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ẹ tí ń dẹ́ṣẹ̀ kí èèyàn sọ fún òun lè sọ fún pé ẹ̀ṣẹ̀ ní í ṣe so èèyàn gbọ́dọ̀ lè máa sọ tí ọba wa gbọ́ ó ní ọ̀gbọ́ òun làwọn fi máa bọ́ kúrò nínú ẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ nígbà tí bá ti ń wà láwùjọ kan àwùjọ yẹn gbogbo àwọn ilé kókó yóò máa ṣẹlẹ̀ ń bẹ̀ ìdẹ̀kùn bẹ̀ yóò máa kúrò ń bẹ̀ ọlọ́run bá wa ìtorí pé inú ọlọ́run bá òní máa dùn sáwùjọ yẹn àwùjọ yẹn wọ́n máa bàjẹ́ ni sọlọ́bí jẹ́ pé irú ìnira tí wọ́n máa sábà ṣẹlẹ̀ ní àwọn àwùjọ tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ òun náà ni pé gbogbo irú ìnira tó ń ṣẹlẹ̀ ní àwùjọ tá a wà yìí jíjẹ mímu olè hàrí fáwọn èèyàn ṣùgbọ́n wọ́n tó ọba yẹ pé wọ́n bá ń gbìyànjú láti jẹ pé kó o jẹ́ ẹni tó dúró dáadáa ọlọ́run bọ́ máa jẹ́ kí tiẹ̀ máa rọrùn láàrin ọ̀gbìn ìwọ̀n bá tọ́lá bá tún ṣe fún ọ yóò tún máa tó ẹ̀ so látara bẹ́ẹ̀ ká gbìyànjú lórí eléyìí níparí tó jẹ́ abala ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-ilaj kí ni nǹkan tí ó máa jẹ́ rẹ́mẹ́dì tí a fi lè bọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ alákọ̀ọ́kọ́ téèyàn fi ń bọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kò ju pé àtàkọ́dùbù ilallahi wa ila kitabillahi wa ila sunnati rasulillah. sẹ́ni èèyàn lè bọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ láéláé o àbí kéèyàn súnmọ́ Ọlọ́run kó súnmọ́ wí Ọlọ́run kó súnmọ́ súnà ànábì. ìsìláàmù òun ní máa yọ̀yàn kó nínú ẹ̀ṣẹ̀ lórí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn alágbára láyé àwọn ọ̀ka ẹ̀sẹ̀ sí nǹkan kan o láìbàdàn àti wàrọ̀ ọmọ kéékèèké báyìí òun lèèyàn ti máa ń wo black film lágbàdàn àti wàrọ̀ ọmọ kéékèèké báyìí àwọn tó ti àwọn ìbò náà ti pàwọn èèyàn ní ìwòkúwò tí wọ́n ti kọ́ ọmọ èèyàn bẹ́ẹ̀ làwọn èèyàn náà ń ṣe bẹ́ẹ̀ láwùjọ lónìí nísìnyí ó wà lórí fóònù ẹlòmíì lórí fóònù obìnrin mi obìnrin lé mi ó wà mẹ́ẹ̀ jákujáku ránun ránun ntọ́lọ́hún ọba ti ṣètò ẹlẹ́ ọgbà pé òyìnbó ni ó kọ́ òun ní bó òun ti ṣe tó <laughs> látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n develop láyé àwọn ò rí ẹ̀sẹ̀ sí kẹ̀kẹ́ àwọn ọ̀ka sí wọ́n rí òhò nílùú èbó kò sí dọ́kítà wọn àwọn akẹ́kọ̀ọ́ nítorí àwọn akẹ́kọ̀ọ́ èèyàn ṣáàgì wọ́n fẹ́ kó rí òhò gangan ni kó bú gbogbo òdì rẹ̀ lẹ́bàá àwọn obìnrin kí náà ń wọ̀ ní ìsìn ìwọ́kúwọ̀ so kí náà ọkùnrin náà ń wọ̀ kí náà ń ṣe tó gbé kí náà àwọn ọ̀ka ẹ̀sẹ̀ sí nǹkan so bẹ́ẹ̀ náà rẹ ni ìsìláàmù nìkan òun ló ka ẹ̀ṣẹ̀ sí gbogbo nǹkan táwọn èèyàn dáhùn mi bá pè ní pé ẹ̀sìn rárá kẹ́kẹ́ náà kẹ̀sẹ̀ sí mẹ́rin rárá wọ́n lè múra pé àmúra pé a fẹ́ ṣẹ̀sìn wọ́n bá ti kó mẹ́ báyìí ìmúra míì kò sí téèyàn lè mú tẹ́wọ́n ti àwọ́rì gan kò sí téèyàn lè kò sí téèyàn lè mú àtẹ̀yàn fẹ́ ṣẹ̀sìn àtẹ̀yàn ṣẹ̀sìn ṣùgbọ́n ìsìláàmù ẹ̀wọ̀ wọ́n sọ̀rọ̀ bó láti múra nínú ọ̀run <laughs> tẹ́wọ́n kò nínú rìn níta àrùn bó látò ti múra wọ́n èlò sẹ́wà yìí tá a bá ti lè súnmọ́ lọ́hùn à téèyàn súnmọ́ ọ̀rọ̀ ọlọ́hùn kò súnmọ́ ọ̀rọ̀ ànábì kò sí ọgbọ́n ẹ̀mí yẹn ọmọ dógùn ni nǹkan àkọ́kọ́ nìyẹn tó jẹ́ igbe èèyàn gbọ́dọ̀ fílẹ̀ téèyàn bá ti fílẹ̀ ó máa kó báyàn so èèyàn gbọ́dọ̀ fílẹ̀. tó o bá tiẹ̀ lè wá wá sí kan máa mú bẹ́ẹ̀ kùránì òní yorùbá lọ́wọ́ àdọ́dọ́ rẹ ni o kùránì eléèbó lọ́wọ́ àdọ́dọ́ rẹ ni o máa kà lọ kò sí ni ọkà tó bá débi zina gan tó bá kà gan ẹ̀rú ọ̀bọ̀ tó bá túmọ̀ eléèbó fún ọ ẹ̀rú ọ̀bọ̀ tó bá débi ọtí tó bá débi gbogbo ẹsẹ̀ bọ̀ tó bá kà dísẹ̀ ànábì tẹ́ ń kalẹ̀ ọkọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan yòókù bíi sàfihàn ó rí kíní kan ó rí kíní kan tó bá wá ó dolówó tó bá wá ó rí kíní kan ó rí ọjà rẹ ọmọ lókè kíní kan oyún ọjọ́ pípẹ́ kíní kan ló ṣe kíní kan sọ gbogbo eléyìí tọkàn ṣùgbọ́n Islam kẹ́ so olùbíṣẹ́ pé lára àwọn ọ̀nà nìyẹn náà nínú wá síta gbé kalẹ̀ lẹ́yìn lẹ́yìn wá gbà náà òun náà ni wí gbé òun ni kọ̀rínù sùúì alìtìnàbù alìkọ̀rínù sùúì àwòkùrọ̀ náà sùúì ọ̀rẹ́ tá a fẹ́ yàn òun ló kó bá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn jù ṣùgbọ́n tẹ́ ẹ bá lè jìnnà sí ọ̀rẹ́ bú wàkúnù máa sọ́ọ̀dì kíì tí ẹ bá wà pẹ̀lú àwọn ẹni ire èèyàn náà lè máa ṣe bí ẹni ire ẹni ọdún wà ló jẹ́ gbé téèyàn bá ti wà ń bẹ̀ ó mọ ó ti di nǹkan fún yàn ìwọ tó ṣe wá àsìdá ní ìsìn ìkó anú aṣọ pé nǹkan kan lọ bẹ́ẹ̀ ṣe kò ní rọrùn mọ́ kí nìyẹn ó mọ ìwọ́dẹ́kọ̀wọ́ lòun àmọ́ṣáláṣí tó ń pé ẹ̀ẹ́ owó ẹ kó wá afẹ́ ra nǹkan sí mẹ́ta sí dáàtú máa ṣe tá a pè irun dáàsì gbogbo ẹ̀ ìwọ ni ó tún máa bá kó tún yọ lọ bòdó obìnrin kan bẹ́ẹ̀ lọ́sẹ̀ sí náà sọ pé kò ní lọ́rùn mọ́ tógbó ti wà pẹ̀ láwọn ẹni rè sotí ẹ̀ bá ti wà pẹ̀ láwọn ẹni rè ọ̀dọ́ tó àtàṣe ẹ̀ mọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣẹ̀sìn kíní yẹn yóò máa ràn lọ́wọ́ láti lè má lọ kó sínú wàhálà ṣùgbọ́n tó o bá ti da ààrẹ pọ̀ mọ́ ọ̀rẹ́ nìkan náà àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe pé ó làwọn tẹ́jọ lọ skul ó làwọn tẹ́jọ ṣe gbogbo ẹ̀ so àwọn tó wá gbà wọn yẹn wọ́n wá ń ṣe nǹkan tí ọ̀dà wọn gbogbo àwọn tó jẹ́ physics náà perpetrate ìwọ náà wọ́n á fẹ́ máa sọ pé wọ́n fẹ́ máa bá wọn ṣọ̀rẹ́ olóńgbé ọmọ yẹn olóńgbé ọmọ yẹn bẹ̀tẹ̀ mi bá wọn bẹ̀ wò ná ọ̀wá tẹ̀lé ó ń sìn ín lọ ìwọ náà tún tẹ̀lé ẹ̀dún jọ ń lọ ìwọ náà tó ayá yóò gbé kan fún sí i ló fi jẹ́ pé o gbọ́dọ̀ ṣọ́ra ọ̀rẹ́ burúkú ó jẹ́ nǹkan tó jẹ́ pé òun ní máa lapa òṣìṣẹ́ ọlọ́run ọba mú ní pé àpèjúwe mọ́sálú àpèjúwe jẹ̀lísì àsọ́ọ̀lì wà jẹ̀lísì sùnì kà mọ́sálẹ̀ ámìlì mẹ́sìkì wà náà fi ilẹ̀ kìíra òṣìṣẹ́ ọlọ́run ọba ní àpèjúwe ọ̀rẹ́ dáadáa bí ẹni tó mú lọ́fíńdà dání ni lọ́fíńdà <laughs> so yóò tasi wọn náà la òórùn gidi ọmọ jáde lára ẹni gbogbo yín sùgbọ́dọ́gbẹ́ ọ̀rẹ́ bú òun dẹ̀ bí ẹni tó ń fẹ́ iná ni sọ yóò tana sí ọlá yóò ju ọlá sọ yóò ṣe gbogbo ẹ̀ yóò ba gbogbo nǹkan jẹ́ mọ́ ọlọ́ yóò ti ba tiẹ̀ náà jẹ́ so lára tá a bá ti ń sọ́ra fún ọ̀rẹ́ ká ń wá pé kí ni gádùnì tó dáa tá a lè máa wà ń bẹ̀ tí ó mọ̀ pé gádùnì yìí ẹ̀sìn lọ́wọ́ à ń bẹ̀ ibẹ̀ láti máa ṣe kí ni ó láti máa rẹ́sìn téèyàn bá ti lẹ́yìn wà nínú gádùnì bẹ́ẹ̀ wàhálà yẹn máa ń sẹ́pẹ̀ rẹ̀ tókè wá ti ń bọ̀ pẹ̀lú kankan ìjọba mẹ́ pẹ̀lú ẹ̀yẹn tó dẹ̀ jẹ́ nǹkan tó dáa yọ́ọ́ máa kọ́ọ̀bù ẹ̀ kò ní jẹ́ kó o lè bọ́ sínú kínní àwọn tó mu tí lọ bá rìn àwọn tó ń ṣe kínní kò sí bó tilẹ̀ ṣe so látara bẹ́ẹ̀ ká sọ́ra fún eléyìí níparí òun náà ni pé téèyàn bá wá lára nǹkan tó jẹ́ ìlàjù òun náà ni àtàwọ̀bátú ànàsọ̀ òun náà ni pé kí èèyàn kọ́ máa túbà túbà tí ọlọ́run ọba máa ń gbà kí túbà tọ́lọ́run ọba máa ń gbà túbà tọ́lọ́run ọba máa ń gbà náà ni wípé túbà pé mi ò ní padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ so kì í ṣe pé èèyàn kan sọ pé mo ti túbà báyìí ẹ̀mí rẹ̀ sì tún wà ń bẹ ẹ̀ṣẹ̀ túbà dẹ́gbẹ́ èèyàn túbà yóò máa kábàámà lórí so ìyẹn ló lè ràn ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́ sùmọ́dé yẹn ò bá ti túbá tí àti túbá tó níyàn la kò sí ni a lè rí solution sí àwùjọ yìí so ọlọ́ni túbú ilàlá ìtawbatan nasuha ọlọ́ni ẹ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba túbá tó dáa túbá tó dáa lèyàn máa ń túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àwọn afáàdé ṣàlàyé túbá tó dá náà ni kéèyàn kábàámà lórí nǹkan tó bá ṣẹlẹ̀ síyàn òun náà ni kéèyàn láníyàn pé òun ò ní padà sí fi ẹ̀ṣẹ̀ yẹn mọ́ kéèyàn dẹ̀ fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ tanyanyan kó dẹ̀ túbá ní àsìkò tó ẹgbẹ́ ọlọ́run bá máa ń gba túbá tó ẹgbẹ́ dẹ́yìn bá ti kó eight tó wá yọ pé gbà náà lòun túbá ọlọ́run ní gba túbá lọ́wọ́ ẹ̀ mọ́ ẹ̀ dẹ́ṣẹ̀ ti gbédébi aburú tanyanyan tó ẹgbẹ́ ó ti wokú lọ́ọ̀kan báyà wà lóun fẹ́ túbá ọlọ́run ní gba túbá lọ́wọ́ ẹ̀ so lára nǹkan tó jẹ́ pé o lè ràn wá lọ́wọ́ láwùjọ òun náà ni pé ká máa chẹ́kì ara wa fún ẹ̀ṣẹ̀ ká máa túbá gbogbo ẹ̀ṣẹ̀ tí kálukú wa bá ní lọ́wọ́ ká lọ dàálẹ̀ ká lọ filẹ̀ ká ní àníyàn pé a ní débẹ̀ mọ́ ara solution nìyẹn tí àfi ní jẹ́ kí ẹ̀ṣẹ̀ òfin ní lápá ní orí wa nínú àwùjọ tó látara bẹ́ẹ̀ kọ́nà kó sànà ẹnì kọ̀ọ̀kan wa nítorí àsìkò ìta gbọ́ kọ́nà jẹ́ kó síwájú ní àǹfààní kọ́nà jẹ́ kó wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk